We making money, we making money, we making money this year. We making money this year, no matter how them do, things be better this year. Ọdún yìí, ó ti sàn wá síre, ó dẹ̀ ti sàn wá sáyọ̀ ó dẹ̀ máa sàn wá sí gbogbo nǹkan téèyàn fi ń láyọ̀ ẹ̀yin tí wà nílé lóko akínyìn orúkọ mi náà ni Olúwajùwọ̀n lọ tán pè ní J1 and orí Orísun làwà ṣàbániláyà àtàlàfíà um, fún àǹfààní àwọn tí ó mọ eh, tí ó mọ wọn much nípa mi ìlú Kogi ni mo ti wá and. Um, ibẹ̀ náà bí mi sí ibẹ̀ náà mo ti dàgbà ibẹ̀ náà mo dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kí n tó lọ sí eh, Federal Polytechnic Bida ní Niger State níbi tí mo ti lọ school ìgbà tí mo dẹ̀ parí náà ni mo tó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ orin mi you know, after nd mi mo lọ sí Àbújá àtàbújá mo wá sẹ́kọ̀ọ́ ní two thousand and four látìgbà náà náà dé láti wà lẹ́kọ̀ọ́ láti ṣe iṣẹ́ orin yìí. Um, mo mọ̀ pé àwọn olólùfẹ́ mi wọ́n mọ̀ pé orí eh, Kenny's music ni mo ti bẹ̀rẹ̀ two thousand and nine ni mo pàdé wọn ìgbà yẹn náà ni wọ́n dẹ̀ sign mi àti ìgbà yẹn náà dẹ̀ ni you know, everything ti bẹ̀rẹ̀ sí ní everything ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún mi mo bẹ̀rẹ̀ sí ní kọrin nígbà tí mo wà ní ọmọdé and um, ọdún ìgbà yẹn you know, mọ̀mísí ò fẹ́ mọ̀mísí ò fẹ́ kí ọmọ kankan kọrin so ìgbà yẹn wípé à ń jí orin yẹn kọ lábẹ́lé kí mọ́mọ́ pa ń kọrin torí mọ̀mísí ẹlẹ́rìí jehova ẹlẹ́rìí jehova ni mọ̀mísí and um, ẹlẹ́rìí jehova náà ni mo dàgbà sí and so ó ó ó ó hard díẹ̀ àti kọrin ní ní inú ẹbí wa bọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá a ṣe ń dàgbà sí i you know uh, mọ̀mùsí náà wá understand pé ok ìdá yìí pé iṣẹ́ orin yìí iṣẹ́ tí mo mú yàn láàyò ni and ó bẹ́tà kan jẹ́ kí n ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. torí pé uh, irú orin mi tí mò ń kọ ó máa hard àti ṣe àlàyé ẹ̀ fún àwọn èèyàn torí àwọn àwọn àwọn bàbá wa tèmi gbọ́ dàgbà ó yàtọ̀ sí ìró àwọn kì í ṣe bí àwọn mi ò gbọ́ Michael Jackson dàgbà mi ò gbọ́ Bobby Brown the rest of them dàgbà you know King Sunny Adé Ebenezer Obey lèmi gbọ́ dàgbà so that is why tẹ́bá ń gbọ́ tí máa ń kọrin mo máa ń ní most of the first thing tí mo máa ń ṣe ni mo máa ń béèrè lọ́wọ́ ara mi pé orin tó fẹ́ tó fẹ́ release yìí ṣé só mọ́gbọ́n wá só ní content ṣé ó jẹ́ orin táwọn èèyàn lè gbọ́ kó tó kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ so ó máa wà very ó máa wà very important fún mi kí tó release orin ó máa make sure pé ok o orin yìí o àgbàlagbà lè gbọ́ o ọmọdé lè gbọ́ o ọmọ kókó lè gbọ́ o tí wọn ọ̀dẹ̀ ní nídà ti pa orin mi ò ní mi ò láì kí n máa ṣe wípé pé tí tẹ máa ń play ẹ̀ àwọn òbí tó bá lọ́pọlọ máa fẹ́ máa fẹ́ pa ó láwọn orin kan tó yẹ pé tèmi mu ìwà yìí tó máa play ẹ̀ mo lè máa play ẹ̀ fúnra mi but tí bá tí bá rí ọmọ kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ mi màá change ẹ̀ because àwọn orin kan wà tí ó yẹ káwọn ọmọ kékèké máa gbọ́ ọ̀dọ̀ àwọn òbí mi wọn kì í wà kan pásán pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ pé kì í ṣe gbogbo orin irú orin tí tó ṣe pé yahoo ló ń gbé lárugẹ àbí orin tó ṣe pé um, eh, ọtí ló ń gbé lárugẹ àbí orin tó ṣe pé igbó ló ń gbé lárugẹ àbí orin tó ṣe pé àwọn kan nǹkan tí ò dá ló ń gbé lárugẹ kò yẹ kí àwọn ọmọ kéékèèké máa gbọ́ so mi máa make sure pé bíbí ò ní ìṣòro pin ní problem pẹ̀lú àwọn tó ń ṣírò orin yẹn o bọ́kàn jẹ́ pé àwọn orin kan wà tó ṣe pé ó wà fún àwọn àgbàlagbà kì í ṣe fún àwọn ọmọ kékeré bọ̀ nǹkan tó yìí máa ń try àti ṣe ni pé máa ń make sure pé ẹni orin ti bá ń ṣe máa ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé orin yìí mọ́gbọ́n wá ṣé àwọn ọmọ kéékèèké lè gbọ́ kan lọ school kan lọ kọ́ you know because táwọn ọmọdé tí ẹ bá tí ẹ bá ní ọmọ tọmọdé lọ school tó lọ ń kọ orin tó ṣe pé igbó ni irú orin náà gbé that's that only tells the kind of parent you are when your when your child goes to school and be singing songs that is talking about drugs ìyẹn ó ti ìyẹn ti jẹ́ kó yé àwọn èèyàn pé irú àwọn òbí ọmọ yìí kì í ṣe àwọn òbí gidi so we ma make sure pé onídẹ́mi bá ń kọ́ o you know ó wà very close sí àwọn orin tí mo gbọ́ dàgbà irú àwọn orin King Sunny Adé àwọn orin Ebenezer Obey orin tó pé tó bá wà nù church gan o sì lè kọ́ tó bá ń ṣe Eh, ayẹyẹ wọ́n lè kọ tó bá ń jó wọ́n lè kọ so irú àwọn orin yẹn lèmi máa ń like you know àwọn orin yẹn dẹ̀ ni mo ti ń try mo máa ń nǹkan tí mo fi ń brand ara mi nìyẹn you know so that is the only definition tí mo lè tí mo lè ṣe nípa orin.